إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم ان شاء الله اتما تسواج tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa سورة الصاد آية 51 أعوذ بالله من الشيطان الرجيم متكئين فيها يدعون فيها بفاكية كثيرة وشراب وعندهم قاصرات الطرف أتراب هذا ما توعدون ليوم الحساب إن هذا لرزقنا ما له من نفاد قال الله سبحانه وتعالى أنت سواجه nípa ìròyìn àwọn ọmọ aljanna lẹ́yìngbà tí ọlọ́wọ́ bá ní هذا ذكر وإن للمتقين لأسن مآب جنات عدن مفتحة لهم الأبواب ipa àwọn olùpáyọ ọlọ́wọ́n bá wọ́n máa ní àtibọ̀tán dáadáa òun náà ni aljanna tó ṣe kí wọ́n máa bẹ́ńbẹ́ lọ gbére tí wọ́n ní kúrò nú rẹ̀ lẹ́kùn rẹ̀ ó máa ṣí fún wọn ní gbogbo ìgbà tí wọ́n bá ti fẹ́ wọ àyíkan sí àyíkan ọlọ́wọ́n bá mo tẹ́kì yìí na fi hà wọ́n máa rọ̀gbọ̀kún lórí àwọn cowships tó ń bẹ́ńbẹ́ tó ń bẹ nínú yàrá ẹnìkọ̀ọ̀kan tó ń bẹ nínú ilé ẹni kọ̀ọ̀kan fi àbífà kíyàtìn wọn ma ọ́dà fún àwọn èso kẹsíra tó pọ̀ àwọn èso oníranran tí ó sí nílẹ̀ ayé bakana awon wọ́n ṣarọ́ bákanáà àwọn wọ́n máa ọ́dà fún níbi tí wọ́n rọ̀gbọ̀kún sí ibi tí wọ́n jòkó sí ibẹ̀ náà ni wọ́n ti máa ọ́dà fún gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ní ná wọn ní kankan kò ní ná wọn wàhálà kankan bí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala bí ó ṣe ṣe ẹ̀dá àwọn ọmọ aljanna nìyẹn àwọn olùpáyọ̀ ọlọ́wọ́n bá abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó kàwákùnú wọn sheikh abdulrahman bin nasir al-sa'di alayhi rahmatullah wọ́n sọ wọ́n ni muttakiina fiha ala al-ara'iki al-muzayyanat wọ́n máa bẹ lẹ́ni tó rọ̀gbọ̀kún lórí àwọn ara'iki àwọn couches al tó ṣe wípé wọ́n ṣe ní ẹ̀ṣọ́ oríṣiríṣi wal àwọn àyè jòkó tí wọ́n ti decorate yad'una fiha ay ya'muruna khuddamahum an ya'tu bi fakihatin kathiratin wa sharab wọ́n ma pa àwọn ọmọ ọ̀dọ̀ tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ní kí wọ́n ma sáàbù wọn wọ́n ma pa wọ́n láṣẹ ikú kí wọ́n mú àwọn oríṣiríṣi àwọn èso tí ó pọ̀ kan mú wá wa sharab

وكمال الراحة والطمأنينة بكنا إتمي تقوي كري كري إفوكمبالي تقوي كري كري وتمام اللذة àti adùn tó ṣe pé ó pé pérépéré èso tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ yìí àtàbáwò àwọn sówárù ní ọlọ́run ọba lè dárúkọ àwọn èso yẹn ṣùgbọ́n èyí tó pa wọ́n pọ̀ lórúkọ ìyẹn ìsọ ayé àti ìsọ alkiyama tẹ́tí wọn ó yàtọ̀ síra wọn igi mú jìnà sórí sọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ó palétí kalẹ̀ fún àwọn ẹrú rẹ̀ ní rí ma la aynun ra'at wala udhunun sami'at wala khatara ala ó sọ ìpín tó ń palẹ́ sùkalẹ̀ fún àwọn ẹrúsìn rẹ̀ tán jẹ́ ní rí òun ni nǹkan tó ṣe pé ojú kan ò rí rí mákaná etí kan ò gbọ́ rí gbígbọ́rú rẹ̀ yàtọ̀ sí pé wọ́n dárúkọ tí orúkọ pa wọ́n pọ̀ irú nǹkan yẹn etí ò gbọ́rú rẹ̀ rí bákaná kò sí bí ọkàn kan ṣe lè imagine bí ó ṣe dáa tó yóò dáa bẹ́ẹ̀ lọ sẹlẹ́yìn sọ fún wa kí a múra sí iṣẹ́ aljanna so bákan náà ọlọ́wọ́ bá sọ̀rọ̀ ń pa omi tí àwọn èèyàn tí wọ́n máa mu àbí àwọn nǹkan tí wọ́n máa mu nínú aljanna ní àwọn oníranran àwọn nǹkan tí ó jẹ́ nǹkan dúdú tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó palẹ́ sí kalẹ̀ so ọlọ́mọba subhanahu wa ta'ala bí kama o ní àwọn nǹkan wọ̀nyí anhar àwọn akérèmọdò tó ṣe wípé omi ni àkọ́kọ́ ọlọ́mọba subhanahu wa ta'ala ní min ma'in ghairi asin omi tó ṣe wípé kò ń ṣe omi tí ó dárógún àbí omi tí a sọ wípé kò dá omi tó dáa ní wa anhar bákanáà min laban odò àbí eh, eh, akérèmọdò mi laban tó jẹ́ ti wàrà so a ní orúkọ ayé ló kàn pa wọ́n pọ̀ wàrà aljanna ó yàtọ̀ sí wàrà ayé lam yataghayyar ta'amu títẹ́ sí ò ti change rárá wa anharu min khamri lazzati lisharibin bákan náà èyí tó jẹ́ ti ọtí tó jẹ́ ti wine kò ń ṣe tọ́tí ìtayé mìíràn yìí èyí tó jẹ́ ti ti alkiyama ni lazatan lisharibin lazatan lisharibin tó jẹ́ nǹkan tí a yóò máa dùn fún àwọn tí wọ́n mú wa anharu min asalin musaffa bákan náà àwọn odò àbí akérèmọdò tó jẹ́ ti oyin tó jẹ́ èyí tó pure dáadáa ọlọ́ọ̀bá ni wà lọ́n fiha min kulli thamarati yóò dẹ̀ máa bẹ fún wọn àwọn oríṣiríṣi èso wa magfiratu min rabbihim bákanáà àforíjì láti ọ̀dọ̀ ọlọ́wọ́n wọn so àwọn kan tí ọlọ́wọ́n bá dárúkọ wọn yìí àwọn nǹkan tí yóò máa bẹ fún àwọn ọmọ àlìjánà ni orúkọ lè papọ̀ mọ́ àwọn títa yé bíbà ṣùgbọ́n in tó gbọ́dọ̀ máa wà lọ́kàn wa òun náà ni ọ̀rọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó ní a'dadtu li ibadi salihin ma la aynun ra'at wala udhunun sami'at wala khatara ala qalbi bashar orúkọ lè papọ̀ ṣùgbọ́n wọ́n yàtọ̀ síra wọn sórí kéèyàn má máa wò pé tó bá ṣe pé nǹkan tó ń jẹ láyé náà lòun ó tún máa lọ kọ̀ntínú láti máa jẹ ní aljanna sòkúwà lòun ṣiṣẹ́ aljanna fún un àkọ́kọ́ ní ká sọ wípé ní téèyàn ń jẹ láyé ń bíbà yìí ní nǹkan ìgbádùn ní tó mú láyé ń bíbà yìí ní nǹkan ìgbádùn òun náà ni tó fẹ́ máa lọ jẹ ní aljanna ká sọ pé òun náà ni so ṣé kò ń ṣe nǹkan tó dáa ni kò ṣe pé ní téèyàn nífẹ̀ẹ́ sí ní jíjẹ láyé ń bíbà yìí èèyàn tó kọ̀ntínú rẹ̀ ní aljanna torí pé títa ayé yìí kò sí tàbí ṣùgbọ́n àti mọ̀ pé tí ó tán ni kò sí bó ṣe lè lo lówó tó tó ṣe pé n tó wù ẹ́ lòun jẹ n tó wù ẹ́ lòun mu ìgbádùn tí ó wù ẹ́ òun ìgbádùn tó ń jẹ ń bẹ̀ tó wù ẹ́ nú obìnrin ló fẹ́ ẹ̀ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀ padà fira yín lẹ̀ náà ni bóun ò fi ẹlẹ̀ náà ìwò fi ilẹ̀ àwọn ìgbádùn yín náà bí ò wá sópin ẹ̀ èèyàn ṣe kí ni èèyàn ó fi ilẹ̀ náà ni ẹlòmí lówó tẹ́ ikú ni ṣùgbọ́n ó padà sí kí ni ó padà fi gbogbo gbádùn yẹn ó da gbogbo ẹlẹ́ ó da gbogbo ẹlẹ́ yìí bí ọjọ́ mélòó kan Ọbásanjọ́ kọ ọ̀rọ̀ kan tó ń sọ gbogbo tó ń lé tó ń jẹ́ pé kèfèrí ni òun náà rọ́rọ̀ sọ nípa wípé gbogbo tó ń kójọ yìí ni gbogbo wàhálà tó ń ṣe wọ́n rí pé òun fẹ́ filẹ̀ náà ni torí pé kí ni ikú nìyí àmì rẹ̀ àpẹẹrẹ rẹ̀ ó ti hàn sí i torí gbogbo tó ń kọ́ kalẹ̀ nílé òun padà da gbogbo ẹ lẹ́nu gbogbo wàhálà wàhálà wàhálà àdá àdá àdá òun náà ti rí pé kí ni kò sí tàbí ṣùgbọ́n very soon òun ó da gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ̀ so káwá sọ pé gbogbo nǹkan tí èèyàn léèyàn nífẹ̀ẹ́ yìí èèyàn tó máa máa lọ continue ẹ̀ ní aljanna ṣe mọ̀ pé dáadáa náà ló ṣì jẹ́ káwọn àti ìsọ wípé ọlọ́wọ́n ọba ní àdàtúlẹ̀ ìbáraẹ̀ sọ́ọ́rẹ́ ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر قلب بشر إن بلا الجنة وشكين أجبوب تنبلا إلو so tó túmọ̀ sí pé àtolówó àti tálíkà gbogbo wa ló yẹ ká máa ṣiṣẹ́ àti wọ àlùjànnà tó bá sọ wípé torí kò jólówó àwọn nǹkan tán ló ń bẹ ní àlùjànnà ń bẹ láyé náà ẹ̀ táyé ó padà fílẹ̀ náà ni àti ìrẹ́yìn kan nù yín tó gbé gbogbo tó lóun ní tó gbé lọ so tán bá béèrè lọ rẹ̀ tó wẹ́ pé làákà yìí ń bẹ fún yóò ní tó ń jẹ ní ìgbádùn yẹn nígbà tó ń bẹ láyé kó ń tó kú òun wíṣ kó ṣe pé nǹkan yẹn ó tún kọ̀ntínú fún òun tó bá ṣe pé wọ́n gbé òun dìde bẹ́ẹ̀ ni wọ́n gbé dìde ọlọ́mọba subhanahu wa ta'ala oní za'ama alladhina kafaru alla yub'athu qul bala wa rabbi latub'athun thumma latunabba'una bima 'amiltum wa dhalika ọlọ́ni àwọn kèfèrí wọ́n ń rò pé wọ́n ń kílèmù pé wọ́n ní gbá wọn dìde ayé náà gbogbo ẹ̀ parí sí ọlọ́run ní sọ fún wọn pé wọ́n gbé yín dìde mo fi olúwa tó dá mi mo fi búra wọ́n gbé yín dìde wọ́n dẹ̀ pé nkálukú yín ní ìròyìn tó gbélé ayé rẹ̀ ṣe eléyìí rẹ̀ tó rọrùn fọlọ́run tó bá rọrùn fún un láti mú yín wá sáyé ó rọrùn fún un láti tún dá yín padà so ká máa tí sọ wípé tíyàn bá wọ aljanna èyí tó ń bẹ nínú ìgbádùn fún yàn èyí tó ṣe wípé kò ṣe é ròyìn ni kò ṣe é imagine ni ó ju gbogbo ń ta lèrò lọ ní ìgbádùn abẹ́láwọn ọba subhanahu wa ta'ala kò ṣe wá ní ọmọ aljanna kò má ṣe wá ní ọmọ náà so ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní muttaki'ina fiha يدعون فيها بفاكهة كثيرة وشراب وما ربكم سوى recline lórí àwọn couches tó ń bẹ ń bẹ tó ń bẹ nínú ayé to kọ̀ọ̀kan àwọn oríṣiríṣi nǹkan mú gbádùn tó ṣe pé ó ṣe kí ni ó yàtọ̀ sí ti ayé ń bíbáyìí orúkọ lè pa وعندهم قاصرات الطرف أتراب بكنا تبطن جنب القيامة يوم بفوا أقول الجنة قاصرات الطرف àwọn obìnrin tó ṣe wípé wọn à ní máa wo ẹlòmí wọn à ní máa wo ẹlòmí ọkọ wọn àwọn tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala bá ní àwọn jẹ́ ti ti wọn nìkan náà ni wọ́n máa wò tẹ máwọn ìyàwó ayé ń bí báyìí ẹni tó bá níyàwó kan méjì mẹ́ta mẹ́rin tó bá di jọ́ ń gbé ní alkiyama tí gbogbo wọn bá jẹ́ ọmọ aljanna wọn ó jọ máa bẹ papọ̀ náà ni àwọn ọdẹ ni wọn ní preference ju tàwọn tàlìjẹ́nà yòókù lọ ìyẹn tán bá ṣe dáadáa pẹ̀lú ọkọ wọn àbí tí ọkọ wọn náà bá jẹ́ ni dáadáa tóun náà yàyàkuyà tí wọ́n jọ jẹ́ mùsùlùmí wọ́n jọ kún mùsùlùmí wọ́n ó ṣe kí ni wọ́n ó jọ máa bẹ pọ̀ nínú aljanna ọlọ́wọ́n bó tún wá fún àwọn ọkùnrin aljanna ní àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ àwọn obìnrin tó ṣe wípé wọn à ní máa wo ẹlòmí ayé ń bíbà yìí obìnrin ó máa wo ẹlòmí ó ń bẹ́ńlé ọkọ ṣùgbọ́n tó wá ń rìn lọ tó bá tún rí ọkùnrin míì bóyá ó tún ju ọkọ rẹ lọ ojú ìlú ó tún lọ síbẹ̀ gẹgẹ bí ìjọba ènìyàn so ọlọmọba bá subhanahu wa ta'ala ní qasiratu tarf àwọn ò ju wọn a wọn à ní máa ro nǹkan míì lọ́kàn pé á ah, kọkọ̀ mí dẹ̀ rí báyìí torí pé kí ni ọlọ́wọ́ wa tí òun àtọ́kọ́jọ wo aljanna ni àti obìnrin aljanna tí ọlọ́wọ́n bó tún fi jíǹkẹ́ àwọn ọkùnrin aljanna so kàṣọ́rátù tọ̀rọ̀ kàṣọ́rátù tọ̀rọ̀ wọ́n ní máa wo ọkùnrin ní kò ní ọkọ̀ sí wọn rárá bẹ́ẹ̀ ni àwọn àfáà tún ní kàṣọ́rátù tọ̀rọ̀ that is àwọn obìnrin yẹn wọ́n tún máa kọ̀sọ́rà ojú ọkọ wọn ọkọ wọn náà tún ní máa wo bòmíì àfi àwọn nìkan àti obìnrin ayé ni àti obìnrin aljanna tọ́lọ̀n bá fún wọn wọn àtún ní wo mímọ̀ so torí ẹ̀ tàbá wo obìnrin ọkùnrin ayé yóò jẹ́ ló pọ̀ jù tó bá ń rìn lọ yóò róbìnrin míì tó tún ṣe kí ni tó tún na ìyàwó lépa tó tún fáìn ju ìyàwó tó ń bẹ́ lé lọ so ojú ó máa ṣe kí ni yóò máa nàgà obìnrin ayé ni ìyẹn láyé ń bí báyìí ṣùgbọ́n tó bá jọ́ ń gbé ní alkiyama àwọn obìnrin tí ọlọ́run ọba subhanahu wa ta'ala bá fún ọkùnrin nìkan àwọn náà ni ó jẹ́ ẹni tí ó máa wò kò tún ní máa wo obìnrin ní ìmọ̀ qatiratu tarf àwọn obìnrin wọ̀nyẹn wọn ó jẹni tó ṣe pé wọn ó dojú ọkọ wọn sọ́dọ̀ wọn nìkan bọ́lọ́wọ́n ọba ṣe ṣe ń rọrùn fún wọn nìyẹn so eléyìí yóò jẹ́ kí ìfẹ́ àárín wọn kó tún lè lékún sí yóò jẹ́ kí ìfẹ́ àárín wọn kó tún lè lékún sí ṣùgbọ́n láyé ń bíbà yìí kódà ọkùnrin tó ti ní mẹ́rin ojú rẹ̀ ó tún máa ràn mọ́bìnrin míì tó tún róbìnrin míì níta so obìnrin tóun náà ti ń bẹ ń lé ọkọ ẹlòmíín nu wọn yóò mọ wo bí ẹni wípé kóun kúrò lábẹ́ ọkọ òun lọ bọ́ ọkùnrin míì so eléyìí kò ní sírú nǹkan bẹ́ẹ̀ tó bá lè jọ gbèndé àlùkìyàmà so èyí tí ó máa bẹnu àlùjánná al òun náà ni pé wọ́n jẹ́ kọ sọ̀rọ̀tù tọ́rf that is àwọn ọkùnrin yìí ni àwọn obìnrin wọ̀nyí yẹ̀kùsọ́r na àtàràfà àzọwájì yìí na aléhìn ojú àwọn ọkọ wọn ò ní wo bòmí ìmọ̀ ọ̀dọ́ tí wọ́n nìkan náà ni bákan àwọn gẹ́gẹ́ fúnra wọn ní ojú wọn kò tún ní wo bòmí ìmọ̀ so eléyìí yóò jẹ́ kí ìgbádùn yìí kí o máa bẹ fún wọn jọ́ gbìndé alkiyama nínú aljanna so ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní wa indahum qasiratu tarf atrab bákan náà gbogbo wọn jọ jẹ́ ẹgbẹ́ kan náà ni gbogbo wọn jọ jẹ́ ẹgbẹ́ kan náà ni gẹ́gẹ́ bí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam bó ṣe sọ nínú hadithi tí ọ̀rùn àfáàní ó hasan anábì sallallahu alayhi wa sallam kama ó ní àwọn ọmọ aljanna wọn máa jẹ́ ọmọ 33 years ni wọ́n máa jẹ́ that is gbogbo everybody wà wà aljanna àtọkùnrin àtobìnrin ntí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ṣe gbogbo wọn lélẹ́ yìí tí ó dẹ̀ jẹ́ nǹkan tí yóò jẹ́ nǹkan ìyọnú fún gbogbo wọn so atrab gbogbo wọn ó jọ jẹ́ kíni wọn ó jọ jẹ́ ẹgbẹ́ wọn ní jura wọn lọ so bẹ́ẹ̀ ni atrab àwọn afáàní kó dẹ̀ wọ àwọn ò ní jura wọn lọ ẹwà wọn ò ní jura wọn lọ lára nǹkan tí ò ní jẹ́ kójú yẹn máa wo bòmíì náà ni lára ọ̀nà tí ọlọ́mọba subhanahu wa ta'ala tí ò ní jẹ́ kí ojú ọkùnrin máa wo bòmíì àbí kí ojú obìnrin tí wọ́n bá kọ mọ́kùnrin kan kó máa wo bòmíì náà gẹ́gẹ́ bí n ta sọ aláwọn obìnrin ayé tí wọ́n ń bẹ pẹ̀lú aláyé bí kọ́nà ṣe gbogbo wa ní ọmọ aljanna so wọ́n ní preference that preference tá à sọ òun ni pé the same level náà ni wọ́n wà kò ń ṣe pé bóyá àwọn obìnrin aljanna yóò bẹ́ta wọn ṣe pé tọ́pọ̀ àwọn obìnrin aljanna yẹn bá bẹ́ta wọn ìtumọ̀ rẹ̀ ni wípé ojú ọkọ yóò máa wà lọ́dọ̀ táwọn aljanna yẹn ju àwọn obìnrin tí àwọn àtọkọ́jọ́ ń bẹ láyé lọ ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe gbogbo wọn bákan náà sí pé ojú ọkọ ò ní lè wo bòmíì bákan náà ojú tí wọn náà ò nílè wo ọkùnrin ní àkùtì nǹkan pé èèyàn kan ju èèyàn kan lọ èyí tá à ń sọ ni pé àwọn tó bá wà ní lẹ́bù kan náà wọ́n wà ní lẹ́bù kan náà ni àwọn tó bá wà ní lẹ́bù kan náà wọ́n wà ní lẹ́bù kan náà èyí tí èèyàn máa fi rí pé òkè èèyàn kan jù mí lọ láyé ń bí tá a máa ń rí kò ní sírú nǹkan bẹ́ẹ̀ ọlọ́wọ́n bo ò ní jẹ́ kéèyàn rí pé lágbájá ó ṣe kí ni ó jù mí lọ tí ó fi máa ṣe kí ni tí ó fi máa banú jẹ́ torí pé àlùjànnà ń ṣe bí ta ti máa ń banújẹ́ kò ń ṣe bí ta ti máa ń banújẹ́ ẹni tó bá wọ́ bẹ̀ yóò ní tàmáàmù rọ̀hà ìsinmi tó pé pérépéré bákan náà yóò ní tùmánínà tí ó ṣe kí n tó wà táàmà tóun náà pé pérépéré so tí a bá wọ àlùjànnà kò tí ní máa wú pé a kò bá dẹ̀ da kí n náà dé ipò tí lágbájá kí n dé ipò tí ó wà ọlọ́wọ́n ọba ó ní kó gba kí tó pẹ̀lú nǹkan tí ọlọ́wọ́n ọba ṣe fún láyé bí wáyé kò sí ìgbà tító ara kò sí ìgbà tító oníkẹ́rí olówó tí ó mọ lé owó sí yóò mọ lé owó ó ti ń bẹ́nu gbádùn ṣùgbọ́n yóò sì mọ lé lé lé lé lé náà ni ara ìgbà àìgbà tító náà ni so alhakumu takathur hatta zurtumul maqabir ọlọ́run ni màá ju ẹ lọ màá ju ẹ lọ màá ju ẹ lọ ó ti mú yín gbàgbé tó yẹ kẹ́ ẹ ṣe hátà zurtun maqabir títí tí ẹ fi lọ fíìsìtì sàárè tá fi jù yín sínú sàárè abẹ́ntọ́lọ́ba subhanahu wa ta'ala bá ṣàánú lókù so ọlọ́wọ́ bá ní àtàràbù ni wọ́n sheik abdulrahman bin nasir sa'adi Ali rahmatullah wọ́n kọ́mẹ́ntì lórí eléyìí pẹ̀lú nǹkan tí àkàsókè so bákan قولنا الله سبحانه وتعالى نعم وكومنت لوري فكني وعندهم يعني من أزواج الحور العين يوم بفوا لدو يوم بفوا وما الجنة من أزواج من حور العين لدو عم يوم توجه لن يجوه الحور جمع حوراء العين bákan náà àwọn tó ṣe wípé ojú wọn ó fẹ̀ ní fífẹ̀ tó ṣe wípé ó attractive ala ojú wọn wọn ó ṣe kíni wọn ó jẹ kó máa bẹ lórí àwọn ọkọ wọn nìkan wa tarafu azwajihin alayhin àwọn wọn àwọn nìkan náà ni wọ́n máa wù ìjamalihim kullihim torí pé gbogbo wọn náà rẹwà àtọkọ àtìyàwó wa mahabbatu kulli minhuma lil akhar ọkọ àtìyàwó nífẹ̀ẹ́ ara wọn wa adam tumuhihi li ghayri kò ní máa ràn kàn kó máa tàmá bákan náà kí ó máa nàgà sí ẹlòmíì wa annahu la yanbaghi bi sahibihi badalan kò wọ ẹlòmíì àyàfitani àfi tó jẹ́ ọkọ rẹ̀ àti tó jẹ́ ìyàwó rẹ̀ wala anhu ìwàdọ̀ kò wá pààrọ̀ fún atrab ay ala sini wahidin gbogbo wọn jọ máa bẹ lórí ọdún kan náà ni a'dal sini shabab wa ahsanuhu alam èyí tí ó jẹ́ ọdún ìjẹ́ ọ̀dọ́ tó ń ṣe 33 bákan náà ọdún tí ó dájú níbi ọdún ìjẹ́ ọ̀dọ́ òun náà ni ọdún tó fi dájú tó dẹ́dùn jù sọ̀rọ̀ jẹ́ pé tó bá rí kéèyàn pé bí ọmọ 33 òun náà ti ṣe kí ni ó ti dé ipò ìjọ ó ti dé òpin ìjọ ó ti dé òpin ìjọ egungun rẹ̀ yóò ti le dáadáa so òun náà ti di ẹni tá a pè ní ọkùnrin ṣùgbọ́n less than that a kò lè dàbí نرى سبحانه وتعالى هذا ما توعدون ليوم الحساب إليه ننتي أبروميسني فون أجويسا شيخ عبد الرحمن بن ناصر الصاعدني أيها المتقون أيها البايو لنهضة ليوم الحساب جزاء على أعمالكم الصالحة كلمة جيسنا أو شارتي أباشر إن هذا لرزقنا ما له من نفاذ ọlọ́run ní ta ṣe fún yìí àrídìkì wa ni máa lahu min nafad kò ní tán min nafada yanfad kò ní tán dàtí kí nǹkan parí ó tán òun ni túmọ̀ nafada sọ ọlọ́run ọba ní máa lahu min nafad kò ní nafad kò ń ṣe nǹkan tí ó parí ẹ máa bẹ́nú ẹ lọ gbére ni unlike táyé ń bí ìsídà kéèyàn máa jẹ́ lọ kó padà fílẹ̀ àbí kó ṣe pé kó padà di tálíkà kó má lè jẹ ìgbádùn yẹn mọ́ àbí kó dogbó kó má lè jẹ ìgbádùn yẹn mọ́ inna hadha la rizquna alladhi awradnahu ala alidari na'im kò ní gé kò ní tán بل هو دائم مستقر في جميع الأوقات انتو ما بلا برني انتو دائم مستقر انتو دا جنكتي اوني لا تو established في جميع الأوقات نبو بويبا متزايد في جميع الآنات انتو ما لكني تزايد يتزايد انتو ما لكم في جميع الآنات ní gbogbo àwọn ìgbà gbogbo àsìkò walaysa hadha bi azimin ala rabbil karim eléyìí ò ṣe nǹkan tó ṣòro fún ọba alápọ̀nlé ar-rauf ar-rahim ọba aláàánú ọba oníkẹ̀ albar ọba dáadáa tí máa ṣe dáadáa aljawad ọba ọlọ́rẹ̀ alwáàtù ọba tó gbáyìí ní ìkẹ́ alghani ọba ọlọ́rọ̀ alhamid ọbẹ̀yìn al-latif ọba aláàánú ar-rahman ọba oníkẹ́ al-malik ọba tó ṣe pé òun náà ni ọba ayé òun tún ni ọba al-kiyama náà adayyan ọba tí ó san àwọn èèyàn ní ẹ̀san ṣẹ́ wọn aljelil ọba tí ó tóbi aljamil ọba tó rẹwà almannan ọba ọlọ́rẹ dhil bahiri ọba tó ṣe náà ló ní ọlá albahir èyí tó ṣe wípé yóò jẹ́ nǹkan tí ó bóyàn dárú látara ìpípọ̀ rẹ̀ látara dídá rẹ̀ tí ó jẹ́ nǹkan tí ó bahara tí ó fascinate nǹkan tí ó bò dárú tányányán walkarami mutawatir ọba tó ṣe pé òun náà ni ọba ọlọ́rẹ̀ almutawatir ọ̀rẹ́ tó ṣe pé ó wà continuous alẹ́rìílá tó sọ ní àmúhú wọ́lá ìpàtù bíbá àdébìrì ọwá tó ṣe pé tàbá ní ká máa wo ọ̀rẹ́ orí dáadáa ìdẹ̀ra rẹ̀ tó ṣe fún wa kò ń ṣe nǹkan lè ṣe nǹkan rẹ̀ wọ́lá ìpàtù bíbá àdébìrì bákan tàbá sọ wípé àwọn kanú àwọn dáadáa tó ṣe àfáàní kò ń ṣe ń ta lè ẹ̀kọ̀mpás ta lè rọ̀kìríká àwọn ìta sọ pé dáadáa tí ọlọ́wọ́ bá ṣe fún wa náà ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wa atakum min kulli ma ta'altumuhu olóhun fún yín nínú gbogbo tẹ́ ń béèrè bó wọn bá fún yín gbogbo ẹ̀ òun fún yín nínú gbogbo tẹ́ ń wa in ta'uddu ni'matallahi la tuhsuha tẹ́ẹ̀bá ní kẹ́ máa ka àwọn ìdẹ̀ra tó ń ṣe fún yín látòsọ́wà ẹ̀ẹ́lẹ́ ṣùnkárẹ̀ ṣùgbọ́n innal insana labọ̀lúmù kafar dájúdájú ìran mẹ́niyàn alábùsí ni kafarun aláìmòrí ni nasalullah al'afiyata wasala kí ó ṣàánà àkókò ayọ́ kò ṣe wá ní ẹrú tí ó lè dùpẹ́ rẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ní àhádà wa inna lit-taghina la sharra ma'a èyí ń bá wọn àwọn tó wá jẹ́ tọ́ọ̀gì táwọn òṣètò ọlọ́wọ́n ọba tí wọ́n ń kọ tí ikún sí àṣẹ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n tí ó máa bẹ fún àwọn ní sharru ma'a àti bọ̀tán burúkú ń ti ti wọn àwọn olùpáyọ̀ ọlọ́run ọba ni wọ́n ní husnul ma'ab àti bọ̀tán dáadáa ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ tọ́ọ̀gì èèyàn àwọn tán jẹ́ olùkọjá àlà tán fojú rénú òfin ọlọ́run ọba tán wò pé òfin yẹn kò wà applicable sáwọn òfin yẹn àwọn onídìí ẹ̀ ọlọ́run ní ti ti wọn ṣẹ́rù ma'ab àti bọ̀tán burúkú ni haabal jaza ulil ọlọ́run ní eléyìí fún àwọn olùpáyọ̀ ọlọ́run ọba nígbà tí èyí tá a sọ tán gẹ́gẹ́ bí sheik abdulrahman bin nasir sa'adi alayhi rahmatullah bá ṣe sọ wọ́n ní àádá jaza'u lil muttaqina ma wasafnahu ń tá a ròyìn àwọn olùbẹ̀rù ọlọ́run ọba ni wọ́n أي المتجاوزين للحج في الكفر والمعاصي àwọn tó ń jẹ́ olùkọjáàlà pẹ̀lú gbọ́ṣe kìfèrí pẹ̀lú ọlọ́run bákanáà pẹ̀lú pé wọ́n ń ṣe ọlọ́run ọba tó ń takò àṣẹ ọlọ́run ọba títí wọn ni la sharra ma'ab ay la sharra marji'in wa munqalab àti bọ̀tán burúkú ní títí wọn sharru marji'in that is ìyípadà ìyípadà so ṣarru marjori àti bọ̀tán burúkú ní ó jẹ́ titun wọn ọlọ́mọba kí òṣèwà ń bí ilé ọlọ́mọba subhanahu wa ta'ala wọn ròyìn rẹ̀ ó ní jahannama ha. jahannama tí wọ́n wọ́ fàbísal mihaj ọlọ́mọba ní ẹni burúkú lè léyìí kó ṣe pé jahannama lè yìí fi ṣe ẹni ni ó fi ṣe bẹ́ẹ̀dì ni ó fi ṣe ibi tí ó máa sùn sí eléyìí tó burú púpọ̀ ni sheikh abdulrahman bin nasir saadi wọ́n ni thumma fassalahu ọlọ́run bá wá explain in tó gbà lérò pẹ̀lú sharru ma'a àti bọ̀tán burú gbé faqal ó ní jahannam jahannama allati ah, jumi'a fiha kullu azabin jahannama tó ṣe pé gbogbo ìyà ló ń bẹ́ẹ̀ wàṣítàdà harúhá bákan náà gbígbóná rẹ̀ tó ní agbára ni wọ́n taha karúhá tútù kò sí inú jahannama gbígbóná náà ni kọlọ̀mbà kò ṣàánú wa yaslaunaha àwọn tọ̀húnù wọ̀nyí àwọn tí wọ́n kọjá àlà níbi ìṣekèfèrí pẹ̀lú ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba àti ma takò àṣẹ ọlọ́run ọba yaslawnaha wọ́n ma wọ̀ná yìí ay yu'adhabuna fiha 'adhaban yuhitu bihim min kulli wajh wọ́n ma jẹ wọ́n níyà níyà tí ó rọ̀ kíríká wọn ní gbogbo agbègbè gbogbo ọ̀nà lahum min fawqihim dhulalun minan in tí ó ma jẹ́ kánópì fún wọn òun náà ní kíni iná ومن تحتهم غلال إن كنتم جلتم بلا بيوا إنني تتسنون أوني هما بي ẹlòmí ó lè jẹ́ pé ìsàlẹ̀sàlẹ̀ náà lòun ó máa lọ ṣe kíní lòun ó máa lọ bẹ́ẹ̀ kọlọ̀bà kí ó ṣàánú wa fọ́bí ìsàlẹ̀mí hajj káwá ní téèyàn fi ń sùn iná ni in tó ń fẹ́ síyàn lórí iná ni a rí pé eléyìí in tó burú jáì fàbísà mihad al-mu'addu lahum maskanan wa mustaqarra kani jahannama òun ni bẹ́ẹ̀dì yẹn jahannama òun ni bùgbé yẹn jahannama òun ni bùdé sí yẹn in tó burú ni ha in tó burú fàbísà mihad al-mu'addu lahum in tó burú jáì ni òun ni bẹ́ẹ̀dì ẹni tí wọ́n prepare fún wọn láwùmá kanan ipe kí wọ́n máa gbé bẹ́ẹ̀ fọ mustaqarra kó ṣe pé ibi tí wọ́n sẹ́tù sí nìyẹn kọ́lọ́mọba kí ó ṣọwa níbi eléyìí haada ìyún náà báhùn ìtújẹ́ tí wọ́n ní falyadukuhu kí wọ́n máa tọ́ wò hamimun omi tó gbóná wàgásàkù bákan náà ìdí ẹlẹ́gùn tó ṣe fún wọn máa fi jẹun tí wọ́n máa jẹ kọlọmbà kí ó ṣàánú wa so ṣe kì ní hadal mihad ibùsùn wáyé hadal azabu shadid wal khizi wal fadiha wal nakal òun náà ni ìyà tó lágbára yìí wal khizi àti ìdójútì wal fadiha àti ìkanilábùkù ìyẹpẹrẹ ìyà ìdójútíyàn wannakal àti ìyà falyadhuku kí wọ́n máa tọ́wò kí ni nǹkan tí wọ́n máa tọ́wò hamimun maun harun ìtumà rẹ̀ nù omi tó gbóná kọ̀díṣtà jaharruhu tó ti gbóná dé òpin yashrabunahu wọ́n máa mú fayaqta'u yuqatti'u amwa'ahum yóò máa gé ìfún wọn gé kúgé kọ́lọ́mọba kò ṣọwọ́ àmì eléyìí وغطاكن وهو أقرب ما يكون من الشراب انتو مامو أوناني إن كتشريكو برجنو انتو يا مامو من كيح وصديد كما جاء أعين تنجد لرا ومارانا لرا ومانا سرا وما جاء إلي وصديد بكنا تتو تنجد لرا ومانا لترى يكيني ara wọn ti jóná so bákanáà murul mazak nǹkan tí títọ́wò rẹ̀ ó jẹ́ nǹkan tó kó kárí arahia nǹkan tó ń rún burúkú burúkú ní kọlọmọba kí ó ṣàánú wa so ẹni tó bá wọná ní tí ó máa jẹ igi ẹlẹ́gùn yóò máa jẹ àwọn nǹkan tó ṣe wípé ó ń jáde lára àwọn ara náà àmọ́ pé tó bá sún yàn nísìnyí àbí wọ́n sun ẹran yóò ní àwọn nǹkan tí ó máa jáde ń bẹ̀ so tí ààrẹ ó máa bẹ́ bẹ́ẹ̀ ni tó ń sún yàn a bá rí àwọn nǹkan tí ó máa jáde lára ọyìn yìí òun náà làwọn ọmọ náà máa mu wọ́n máa jẹ igi ẹlẹ́gùn wọ́n máa mu omi tó gbóná àwọn afẹ́sìn gẹ́gẹ́ bí ọlọ́run bá subhanahu wa ta'ala sọ tó ti fẹ́ mu nǹkan yìí torí pé ó ń gbé ó máa gbẹ wọ́n gan tó bá fẹ́ mu bọ́n ṣe ń sun omi gbígbóná ẹ̀ mọ́ wọn ni yóò máa ṣe kí ni yẹ́ṣùl òjò yóò máa jẹ́ nǹkan tí yóò máa bọ́nu ojú wọn yóò máa sí ojú wọn jiná nídẹ̀ tó bá gbé ojú tí ó gbé ojú rẹ̀ lọ síbi omi tó ti ó gán tó sun ojú yẹn bí omi tó ń ó burúkú burúkú àwa náà mọ́ bí ojú rẹ̀ ó ṣe rí bí iwájú rẹ̀ bí ó ṣe rí lẹ́sẹ̀kẹsẹ̀ so eléyìí ni ó máa ṣẹlẹ̀ sí àwọn ọmọ náà wọ́n nílé avoid yẹ torí pé òǹgbẹ̀ǹgbẹ̀ wọn bẹ́ẹ̀ ni àti ó máa jẹ wọ́n ní eléyìí ọyún òní tí wọ́n máa mú igi ẹlẹ́gùn ni wọ́n máa jẹ bákan náà tó ń jáde lára ara wọn síra wọn yóò ní agbára omi gbóná òní wọ́n máa mú kọlọ̀bọ̀ subhanahu wa ta'ala ẹni tó bá ní làákàyè yóò ṣe kí ni yóò ronú sí eléyìí a máa torí àsìkò díẹ̀ tá a lò láyé níbàyí àá ṣe kí ni àá lọ wa. alkiyama tó ṣe pé ẹni tó bá wọ náà ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni la yamutu fiha wa la yahya inú náà yẹn kò sí kú ń bẹ́ bẹ́ẹ̀ ni kò ní máa bẹ níbẹ̀ níbi bẹ ni tí ó ń ṣẹ̀mí tó ń gbádùn ìnira ariwo ni ó máa pa yóò máa fi gbé ní látara ìyà tí ò lópin àbítọ́lọ́n bá ní ẹni tó ní tàwíìdì tó fẹ́ kó jíyà díẹ̀ kó yẹ́ ṣọwà kúrò nínú ẹlùkù ṣùgbọ́n ẹni tó ní pé jẹ́ kéfèrí yóò máa bẹ́ẹ̀bẹ̀ lọ gbére ni ẹni tó jẹ́ mùsùlùmí tóun náà ṣiṣẹ́ tí èjì àánú náà ìyá wákàtí kan ìyá ìṣẹ́jú márùn-ún wàláì kò ṣe tí ẹkí yàn béèrè fún ìyà tó ń pẹ́ tí yàn bá rí tá má béèrè lọ́wọ́ yàn ìpé gbádùn yìí ní gbèsè ayé rẹ̀ nínú ìṣẹ̀mí rẹ̀ alóhun ògbádùn rí torí pé kí ni kọlọmọba kò ṣàánú wa ẹni tí ó yínú ògbádùn tó bá rí ìnira ìṣẹ́jú mélòó kan péré ayé oṣù gẹ́gẹ́ bí táwa náà mọ̀ ó ṣe pé lápéjú oníṣù wọ́n múná lọ afẹ́tàn jẹnẹrétọ̀ jẹnẹrétọ̀ òṣìṣẹ́ àtúnyí sólà náà òun náà kò tún ṣiṣẹ́ ìyẹn wá wà ní òkùnkùn bẹ́ẹ̀ ló ń làágùn lẹ́nu ìṣẹ́jú mélòó yẹn ní ìdààmú abáyẹn ìkànnà àwọn olówó sọ fún mi oní ẹni tó lówó ju nàìjíríà irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí rí ìdààmú bá tó pé gbogbo nǹkan bí ìgbà tó ṣe pé àbáwọn kan plọ́ọ̀tì láti fẹ́ pa á ń jọ yẹn ni bí nǹkan yẹn ṣe rí gbogbo nǹkan tó rẹ̀ kó lè wọ́ọ̀kì gbogbo ẹ̀rẹ̀ ṣe kí gbogbo òṣìṣẹ́ láàrin ibi iṣẹ́ dúró ló kan olóhùn wá wo ẹni tí mo sọ olówó lòun náà ó tún wá ń sọ̀rọ̀ ẹni tó tún lówó jù lọ fífífífífí so wa nínú tó fi lè múrú eléyìí ṣẹlẹ̀ sí olówó ó túmọ̀ sí pé ọlọ́run bá ju gbogbo wa lọ so kò sí tó lè sọ pé ó ní ní pé à kìíní báyìí gbà so tó ṣe yí pé ọlọ́run ọba ò lè mú yàn ọlọ́run ọba lè mú yàn ní anytime tó wá wò láti mú yàn so torí ẹ̀ èyàn gbọ́dọ̀ torí ayé tí ó tàn téèyàn náà mọ̀ pé ó tàn èyàn ti ráwọn tó ti tánú rẹ̀ kéèyàn wá torí ẹ̀ kó lùzì àkíyàmọ̀ rẹ̀ so nílà akáyì in tí ó máa ṣiṣẹ́ fún òun náà ni alkiyama so ayé yìí kò ní wà á máyà lílẹ́bù pé tí alkiyama ń ó bá bàjẹ́ kó bàjẹ́ so abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa wa akharu min shaklihi azwaj ọlọ́run ní bákan náà àwọn nǹkan míì náà lóníranran tí wọ́n jọrú eléyìí náà يوتو ما جنت يو ما بفون أين نوعه أزواج أي عدة أصناف من أصناف العذاب التي أولينا ريا يوتو ما جنت يعذبون بها وما في جوانيا بكنا يوجن كتشكوا جزاونا بها ثم في سواني أسنا so هذا فوج مقتحم معكم لا مرحبا بهم إنهم صالوا النار ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní àwọn eléyìí wọ́n ma wọná pẹ̀lú yìí ni la marhaban bihim kò ní sí wẹ́kọ̀ fún wọn tó bá dìjọ́ ẹ innahum salu nar wọ́n ṣe kí ni wọ́n wọnú ná kọ́lọ́wọ́ba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa antum la marhaban bikum antum qaddamtumuhu lana fa bi'sal qarar insha Allah a tún máa tẹ̀síwájú lórí eléyìí abẹ́lẹ́wọ̀n subhanahu wa ta'ala kí ìṣàlékún dáadáa ní kọ̀ọ̀kan wa kí ọlọ́wọ̀n subhanahu wa ta'ala ṣe wá ní ọmọ aljanna kuma ṣe wá ní ọmọ náà iṣẹ́ tí yẹn máa ṣe tí yẹn fi rí yọnu rẹ̀ ṣe rọrùn fún ẹni kọ̀ọ̀kan wa subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk السلام عليكم ورحمة الله وبركاته